ọ̀rẹ́ mi man. Uh, are we in the moon already? <laughs> I can feel the sunshine. moon in nìbí kankan moon ló máa rí òní rí sọ. ẹ ò bẹ̀rẹ̀ ò bẹ̀rẹ̀. shining my face. sórí mo ti máa ń sọ fún ẹ. ẹyẹ tó máa ń fara wẹ́ àjọ òun ẹ̀jẹ̀ máa yọ lẹ́nu ẹ̀ ni. Ah, I can feel the sunshine. ó ti pẹ́ tàwọn àti mọ́tì ọgbẹ́ni ṣígètè àti délé. I can feel the sunshine. <laughs> that oh, man mo ti ní kóyè máa fara ọ ẹ oh my god that's my wife that's my wife Where's the kid Where's? the mm. um, eh. oh that's the kid oh god. mo ti ní kóyè máa Where's the wà ló bá ń gbọ́ TB àwọn amọ̀tì eh. àwọn amọ̀tì ṣe ọdún ọ̀wá lọ́rùn. you are such a good friend. mo fẹ́ tiẹ̀ sí. you are such a good friend. mo fẹ́ tiẹ̀ sí. I can be the sun. yeah you can be. yes o. ó kú mi máa gbé wọlé lọ́wọ́. bá a tó fi pé ẹ́ ẹ́ ti tàbí lánàá. oh crazy. and ah, this money is crazy. Ah. like it's the craziest. Oh, crazy. Okay. We're, well, we are going to do it again. We'll say again. Ah, that's why we're going strong. Ah, we're going. Oh, well, continue black. No, no, no. In the next two years only, we're only joking about the real friend, man. Yeah, yeah. You're my real G, man. Easy, easy. You are, you are. You're such a real G. You are, you are. Ọkọ mi, kí ló dé? ṣé kí wọ́n wá gbé bí ọmọ kékeré wọlé báyìí látànà tó ti lọ ó ẹ̀ṣẹ̀ ń wọlé bọ̀ ó dẹ̀ ti wá yó. appreciate him for me he's a, a good guy. kò sí mo ti ṣoore mo ti fẹ́ ẹ ṣe good samaritan ẹ ṣe kí ló dé ẹ wò tó bá yẹ kí ẹ bẹ ṣe fẹ́ bá mi ba ayé ẹ̀jẹ̀ lélẹ̀ ẹ bá wá sílé wa mọ́ ọ. Ah, ṣe ṣe mo rẹ̀ pẹ̀lú ṣé mo ti wá aṣọ ìdáràn tí ìbá gbé wálé ta ló fẹ́ gbé wá. ewu ẹjọ ẹjọ pàṣẹ yín ṣe ti gbọ́ ẹ dúró sílé yín. dotman hmm. ẹ̀yìnwé mi ti ah. mo ti ṣe èmi lórí mo ti have done my own business. alright Dọ̀tun èmi ti lọ nìyẹn o bí ọ̀rẹ́ tó bẹ̀rẹ̀ sí ń ké. irú ayé wò lélẹ́yìn what kind of life is this? ẹ wò ní ti ẹ̀rẹ̀ rántí ọjọ́ tó fọwọ́ kàn mí bẹ́ẹ̀ ọlọ́run ṣàánú mi gbogbo ilé ti sún mi hmm. látàwọn tọmọkùnrin ti lọ àárọ̀ ìlú tún wọlé ó dẹ̀ tún yó wọlé ni. àwọn ló pè ó fẹ́ tọ̀. mo ya jẹ́ ká lọ nílé màá gbà lọ tọ́ you can't pay here. no glass of water. I will, just go. Glass of water. Ma, can't be here. Come on. No. No, no, no, you can't do that. Okay. Ma, ma, ma, ma. A glass of water. Wait, ma, ma, friend, Lomi. Please, ma, Lomi. Ma, bo, no. Just. Uh, can I be here? No, you can't. Let me come out, Tony. She be tall or something. Right? Okay, let's go. dé mari gbà ká máa gbé lọ mú ọtí. kí ló ṣe yín náà ẹ wò ó ẹ ṣọ́ ara yín gidi gan ẹ bá máa gbé ọkọ mi jáde wọn ṣé ti gbọ́. Are you talking to my friend like that? For real? Tobi, ìwọ ló bá sọ̀rọ̀ báyìí. You don't do that with my friend, okay? Because Tobi tí wọ́n wò Tobi is the source of my happiness. Tó bá dẹ̀ jẹ́ wípé o ò fẹ́ kí inú mi dùn nínú ilé tó ṣe ń dùn ó ní kó máa bá tó mi jà what rubbish wọ́n sọ̀rọ̀ jàre rẹ̀ wọ́n bọ̀ ah ọmọ ló ń ṣọlẹ̀ rẹ̀. ọba àánú ẹ̀ ah. ọ̀bọ̀bọ̀ ó bá a gan ah! ó wọ́n ní máa sọ̀rọ̀ kan fún ẹ máa sọ fún ẹ pé ẹyẹ tó bá fẹ́ farawé àdán tó bá dùn ún lẹ ẹ̀jẹ̀ wá jáde lẹ́nu rẹ̀. ṣòro ẹ̀jẹ̀ jáde lẹ́nu rẹ̀. ẹ̀jẹ̀ jáde lẹ́nu rẹ̀. fàájì yẹn àárọ̀ ọ̀yẹ́ gan-an. ó bá gan. o sọ pé o sì bẹ́ẹ̀ ọmọ ilé ìta ṣe lálẹ́ àná yẹn kékeré ni sórí ilé ìta wa ṣe láàárọ̀. báà so kí ló ṣẹlẹ̀. ọmọ ṣé o bá lè tọ̀nà tọmọ bá bọ̀ sí pé náà ọmọ kọ̀ọ̀tún òde ìgbà ẹ̀gbọ́n. of course i'm ready. o sì wà lóra kọ́ra ṣe lórí gbẹ́lẹ́ńjẹ wọlé láti jájẹ́ láì ọ ṣe kí n sọ fún ọ sugar pie, honey. Maybe I'm going out. Going out? Yeah, I'm going out. oúnjẹ ti ready now. Oh, yìí sí ṣókí ọ̀rọ̀ oúnjẹ yìí máa wọ̀ ọ̀rọ̀ tí bá. wá lọ tí mo wà I'll join you now. o ti fẹ́ kí èmi kò tún jẹ jẹ ilé mi ó de dúró kò jẹun now. sori ibi tá a lọ dínà ẹ hmm, máa wọrí by the time tí máa fi kò lè sáà gbàgbà but for now I have to go out. o tún fẹ́ kí n dárí kan jó o tún fẹ́ kí n dárí kan jó oúnjẹ lẹ́nu mi má ṣe báyìí náà. bẹ́ẹ̀ ṣórí gbogbo pé àwọn ọkùnrin jáde má kàn fi gbìyànjú kan jáde lásán connect ni náà ó mọ̀ pé lẹ́kí là ń you have to connect with guy mi ò jáde because mo kò fẹ́ lọ ní phone I'm going out to see my friends to connect. But baby, mm -hmm. I want to marry vows, wow. For better, for worse, la is ṣe o. Eh, Ẹ sori mo wọ ní time gbogbo náà gẹ̀ẹ́nà yìí and go dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ You wanna start again abi I'll see you when I'm back. ilé làpò tí mo jókòó dé ibi náà ló máa wá bá mi. ẹ máa obìnrin ẹ tún lẹrù ló lẹrù èyàn láti máa jẹ́ kán mọ̀ lóòótọ́ lóòótọ́ ló sọ ẹni tó lẹrù ló lẹrù. Exactly. I'm the man of the house. Of course. That's you have to establish. I can leave the house anytime. Yes. That far. Yes. I can go to the house anytime I want. At any point in time. I can leave the house. In fact, I might not even come back to the house. Yes. You know, come. Ah! Don't you told me like, mm, I don't think I can have another friend like you. Ben, you are my only friend. Time thing on look pẹ̀lú ọ̀rẹ́ yẹn. Or pẹ̀lú àwọn business associate Oh, yeah, oh yeah. The family time, Oh, yàtọ̀. Yeah. But it's just obìnrin wọ́n ṣàfẹ́ lórí ọ̀pẹ ó wà Oh, lé ó wà ń lé ó bẹ́ kéde ẹ̀ ẹ̀ ẹ̀ wọ́n. in fact Those by foot. Yeah. Fujito. You back? Yeah. Yes, my back. We call you the back way pay la If you don't want to be available, Well, I shall Stop calling me friend. It's my friend. Yeah. On friendship time, life time, whatever time you share. I got a bit. Bẹ́ẹ̀ yìí omi ni. Omi. Ǹjẹ́ hmm, nígbà tá a gbárí bẹ̀rẹ̀ kọ́? ó mí lélẹ̀ hmm, ọ̀tọ̀ ni wọ́n mú mú mú èèyàn yó látara púpọ̀ dàbí pé èèyàn kàn mú mi ní bẹ́ẹ̀. bàbá. yes bàbá. ìyàwó yẹn náà mú mi. ìgbà mo fẹ́ yó. bẹ́ẹ̀ ti slow jù. kó fún ara ah, ẹni go bring one bottle of red label let's change this let's change this. Uh, ah, i don't like ó ti slow jù. ó slow. dọ̀tun. ẹ̀yà mi kì í ní ẹ̀ láì jẹ lọ customer collected by the credit the photo pick on there but mo àgbà aṣọ ìpè ní ẹ máa láìpẹ́ ó súnmọ́ ó dẹ̀ wà well blended ó kọ̀ ọ́. ẹ ẹ ṣe ń rẹ́mi ọjọ́ mi náà ṣé wàá lù bẹ́ẹ̀ náà lù jà lọ ó lọ bẹ́ẹ̀ náà lù wà láà ìrọ̀wá náà wọ́n mọ̀ wípé ẹ bá t àti upgrade yẹn o. àti upgrade yẹn. bí òwe ká kú òbí ká máa lọ killers. gàzó láwọn ọmọ tó ń bá mi sọ̀rọ̀ bó wọn ò gbọ́ mi ò láì fún obìnrin Fọláṣadé ò ní gbà. lọ́wọ́ ọ̀rẹ́ mi. àwọn ọmọ ẹgbẹ́ báyìí ò jẹ́ mi. obìnrin fẹ́ kí mi fowó mi mọ́tì. yóò. lé. dọ́tún èmi ti. lọ́ọ̀dù náà ìfọ̀lọ̀ wá ìtì mi ọ̀. kí ni gbogbo ilé ìpa ilé ti sún mi. máa bọ̀ ọkọ mi jọ̀ọ́ lọ́ọ́ lọ́ọ́ máa bọ̀ máa yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ó máa nílò láti ní sùúrù gan ni. ó ti sún mi àmúbọ̀ ìfẹ́ pa mi kí ni mo ṣe fún dọ̀tun i'm still very young gbogbo stress tó ń fún mi mi ní ìdẹ. kí ló ń sọ ẹ́ bẹ̀ báyìí wọ́n ká tó kò sí jẹ́ bẹ̀ wá bọ́lá bọ́lá. mo bá drink. ṣé ọ̀rọ̀ drink là drink yẹn là ń sọ yìí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ drink báwo ló ṣe fẹ́ lọ lẹ́nu mi báwo drink yẹn ṣe fẹ́ lọ lẹ́nu mi wọ́n mo fi lọ wá mú náà ni fọ́pẹ́ bá lò lè lọ lẹ́nu mi tí mo fẹ́ mú sí báwo ni ò ṣe ní lọ ìrònú parẹ́ tí èsì mú ná ṣó má ti torí pé bóyá nǹkan ṣe lè kò ní jẹ́ kó jẹun àbí kó mú nǹkan ni fi drink yẹn sílẹ̀ mo má wọrí. máa lọ sí ẹ ọlọ ó máa mú kó tó lọ òun tó wà ní yóò máa ní kó máa jẹ kó máa mú ah. wọn máa ń sọ fún ẹ wàá máa ní sùúrù máa torí pé wọn kọ́ tó ṣẹlẹ̀ sí mi a ní oúnjẹ òògùn ò lè lọ lẹ́nu mi. wàá jẹ́ kó lọ náà ni. ẹ kúlẹ̀ o. ó sì ẹja wọn ní. àyè dáadé wàá ṣàfihà. ó sì ẹja tuntun ni o. lọ́tún ah, ni àmì ẹ wo ọkùnrin báyọ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ yìí máa jáde kúrò ní láàárọ̀ hmm. tó bá máa fi wọlé báyìí ó máa yó wọlé ni hmm. tó bá lè tó wá wọlé nǹkan ó máa wá change aṣọ ni tó bá lọ ní alẹ́ yìí ó dàárọ̀ ọjọ́ kejì kó tó ọjọ́ kejì yẹn ó tún máa yó wọlé ni i'm sick and tired of all this. Ah, tí bá sọ wọn kò sùn mí rán ni mo pa fún ẹ because èmi àti ẹ ti jà several years and i'm tired ó is sùn Oh ọ̀rọ̀ mi recently èmi àti ẹ jà ìjà kan ìjà yẹn lágbára kan tó jẹ́ bí lórí ìjà yìí i lose contract tó worth millions of naira mm? i'm telling you darling first time tí àwọn mi ṣe ń Me, ẹ suffering. Hmm. mi you don't get hmm. mo dẹ̀ mọ̀ wípé burúkú tóbi lọ́ba yẹn òun ló kọ́ ní gbogbo nǹkan tó ń ṣe òun gbogbo lélẹ́ṣù tó wà nínú dọ̀tun and I promise you ebi máa yà wọ́n torí mi ò lè jẹ́ kó wá báyìí tèmi jẹ́ you understand as far as I'm concerned tí tóbi lọ́ba bá ṣì ń wà pẹ̀lú dọ̀tun èmi ò ní fi dọ̀tun lọ́rùn sílẹ̀ àfi tí n bá split wọn mo dey promise ẹ pé sori ọmọ tóbi lọ́ba yẹn bọ́ọ̀ yẹn bọ́ọ̀ yẹn tó fi dáhùn kú yẹn èmi máa nà flat by the time ti bá ráyè màá nà flat o ti understand kíni kíni gbogbo rádáadáa yẹn gbogbo òṣì tó ṣe nígbà tá wàá skul náà nìyẹn ó lè ó kó kó sínú dọ̀tún ó fẹ́ báyìí bọ̀bọ̀ yẹn jẹ òun ló wà òun ló wà ní gbogbo gbogbo kìíní òun ló òun ló òun ló fa ọgbọ rọbìṣì. gbogbo lè ṣù. ẹ jọ ẹ bá mi yà wọn ẹ bá mi yà wọn. mo má wọrí màá yà wọn fisikali ah. as a matter of fact tí mi ò bá ya dọ̀tún àti tóbi lọ́ba mi ò ní dẹ̀ lẹ́nu. ọgbọ́n mo ya àwọn méjèèjì màá yà àwọn physically mi ò ní bá lọ spiritually because ìyẹn kí ni ẹ̀fẹ́ ni màá lù flat mi ò kàn ráyè títí ẹ̀ ni but by the time tó bá sún mi dé level kan màá make sure pé mo bá wí màá bá tóbi lọ́ba wí òun gbọ̀ngàn lè tó kọ́bọ̀ bọ́ ẹni kọ̀ọ̀kan àti school dẹ́ni mo ti wọ̀n dọ̀tun mo ti wọ̀n ẹ̀ kó wà careful pẹ̀lú bọ̀bọ̀ ẹ̀ he is deadly ó wà délé gan ánímà délé tó lè ṣe máa ṣe nìyẹn o ti understand. mi ò lè rántí ọjọ́ tí ọkọ mi tó ti ju wèrè bí ọkùnrin sí mi kẹ́yìn I can't remember the last time o ọ̀rẹ́ oh I'm I'm just tired of all this. Ah, ìwọ fọkàn balẹ̀ oh, o ní pírọ́blẹ̀mù as far as I'm concerned tí o bá ti jáwọ́ lọ́rọ̀ ọ̀dọ̀tun èmi kìíní burúkú yìí èmi kò ní dẹ́ ìlẹ́yìn. ìjọba mi. àwọn máa wọlé máa wọlé. Bọ́ládé. O ti ti dùn, wà á dẹ̀ lè mú nǹkan sìn. Bọ́ládé o. Sir. Tó ti ń sùn by this time ni. No sir. Ẹ ṣé o mọ̀ pé mo ti dé látẹ̀kọ̀? Bọ́lá ṣáde. Ẹni tí tó bá fẹ́ jẹ tó bá fẹ́ mi pẹ̀lú lọ́wọ́ ẹ̀kọ́ lọ ṣe wá fún mi. Ilé ni ilé ẹ̀. Ọ̀rọ̀ lẹ́tẹ̀ẹ́ bá mi sọ̀rọ̀. Ṣé ẹni á kú jù? ṣé òtútù ẹ bu wá ìgbà kan ti bá mi sọ̀rọ̀ máa mú ọ̀rẹ́ náà. àbí bọ́m̀bẹ̀ ṣe é. tó bá tún rí mi tó bá tún lọ wọ́n sí mi máa gbá ẹ lójú bí wọ́n kó yá mi. no no no no um, ó sọ pé ó fẹ́ rí mi mo ní mi ò wà délébù ó tún wá mi débi báyìí kí ni mo gbà gbà ẹ náà. mo ṣe fún ọ. màá wá ilé mi màá wá ilé mi màá wá ipa sí my brother let me tell you something you don't realize ó mọ̀ pé wọ́n ní tí ìdí bá bàjẹ́ tó ní ìdí bá dá àgùntàn tó bá bàjẹ́ àrìn àjẹgbẹ́ mi ò lè fẹ́ kó ní issue mi ò fẹ́ kó ní problem torí ẹ̀ ni mo ṣe ń tẹ̀mọ́ ẹ létí i don't want this stupid guy mi ò fẹ́ kó kó bá ẹ torí tó bá kó bá ẹ tán ó máa kàn mí. wà á ṣọmọ kí mo mọ character wise nígbà táwa university ṣó dáa tó mi. ṣé wọ́n ni wa ṣé yàn ni wọ́n. ṣọmọ kí mo mọ ẹ. ìwọ ìwọ ọmọ tí paraku lásán ẹ̀ ń sọ̀rọ̀. ẹ àṣọ ẹ. ò ń sọ̀rọ̀ ò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ dà lẹ́nu ẹ̀. báyìí ló lè ṣó fẹ́ nà ni tó fẹ́ nà ni. o máa nà tó a lù tó bá kọjá ayé tóbi má wọrí má lù mí débi. tóbi má wọrí o má wọrí tiẹ̀ o má wọrí kò sí wàhálà. let me tell you for the last time lọ́tún hmm? mo fún ẹ ní last one báyìí sórí tó o bá dé ilé ìwọ yìí èmi kò ní jáwọ́ lọ́rọ̀ ẹ̀. jọ́mú bẹ́ẹ̀ torí ọlọ́run ṣé nítorí pé ṣé wọ́n ló níyàwó ni àbí ṣé torí pé o tẹ̀lé mi lọ nígbà tí mo lọ tọrọ ẹ̀ ṣé ìyẹn ló wá fún ẹyin ọ̀dá títí láti rí pé anytime tí bá ti ní problem nínú ilé mi you have to come to me no I never ask you to be involved I never ask you to come in. inú mi dùn wípé o sọ̀rọ̀ yẹn inú mi dẹ̀ dùn pé o rántí torí tó bá rántí máa dùn ìgbà tí mo tẹ̀lé ẹ lọ gba ìyàwó mi ò tẹ̀lé ẹ lásán èmi mo ṣe best man ẹ and àwọn parents ẹ̀ wọ́n rí mi as a responsible man. Yeah. Okay. wọ́n responsible. Toby, tí máa fi kúrò mi báyìí tó bá sọ̀rọ̀ máa gbá ẹni tí ṣo fẹ́ nà ni máa lù bí ìwọ máa lù jù. wọ́n nà wọ́n. ìwọ lọ ti ẹnu àgbo. má má wọlé o má wọlé o. òun ló bá yẹ jẹ ẹranko lásán lásán tó ń ba ẹran tí nídìí ọba ti bá ẹranko rìn á jẹgbẹ. Ah, ah. yes fídíò ẹ̀. wọ́n rí mi as a responsible man lọ́ ṣe fi ọmọ fún ẹ o ò dẹ̀ ní máa wò ẹ́ kó máa tẹ̀sí agẹrẹ kó máa tẹ̀sí agẹrẹ kí má lè bá ẹ sọ̀rọ̀ kí má lè bá ẹ wí màá bá ẹ wí mò ń sọ fún ẹ màá bá ẹ wí. all right okay thank you thanks for coming and you. bàmà ọ̀lẹ̀ ṣe lọ́dún tó fún ẹ.

estate nìsín ọkàn yín dẹ̀ wà yín kọ́ a dẹ̀ ti gbé wọn lọ sí nọ́ọ̀sì tó wà ní estate mi mọ́ rere tán lè máa sá tó lè fa accident báyìí bóyá kẹ́ máa bọ̀ kẹ́ wá wò wọ́n sí nìsín. níbo kí ló ṣe ẹ jọ ṣé inú estate náà ni. hospital tó wà ní estate la ṣàgbé wọn lọ ẹ máa bọ̀ kẹ́ wá wò wọ́n. ok mo ti ń bọ̀ mo ti ń bọ̀ mo ti ń bọ̀. 啊，是你。Ah, para ẹni. Do you want to kill yourself? ọjọ́ mẹ́ta. ọjọ́ pípẹ́. ọmọ báyọ̀ ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ rí yín fún ni ó dẹ̀ wà very very important. ṣeré um, èmi náà ní ibi tí mo fẹ́ lọ báyìí short mo fẹ́ wọṣọ ní kọ́ọ̀lẹ̀ wọlé àmọ́ bó ṣe pè mí mi ò ní lọ́ọ̀sì máa dúró torí tiẹ̀. around six o'clock. ọ̀kẹ́ nínú dáa ẹ ṣe gan-an thank you very much ìyàwó yín kọ́ àti àwọn ọmọ yín. àlàáfíà ni ìpò yẹn wà. ẹ ṣe gan-an. all right you bye bye. Ṣadé àfìgbà tí pápẹ́ yìí mú wọlé for years mo ti wà lórí mo ti wà lórí ọ̀rọ̀ ẹ̀ opportunity tí mo ti ń wá láti jọ yìí àṣé mi ló máa padà bọ̀ sí ìyẹn ní Tuesday náà àbẹ́ ah! ọjọ́ ìní ìdùn ó dáa kó máa bọ̀ máa sáré mú nílò ìwé wíkì àwọn tí nǹkan tó ń dẹ̀fẹ̀ ṣe òkúrúkú ni kò ní lẹ́yìn báyìí. Ah! ayé ṣeré ọ̀jà rẹ̀ máa lẹ́yìn bó lẹ́yìn yẹn ti fáìn jù ó ti fáìn jù tí ń ṣe eré dọ́tún yẹn ló yẹ kó máa fẹ́ lóògbà táwọn aṣọ màmá wù màmá yẹn máa fi ṣe ọlọ́run bọ̀. àwùjọ tọ́mọ láwọn ò réyàn obìnrin tí wọ́n fi ń tọrọ obìnrin hmm, àbí ta ló máa bírò ẹ lọ́mọ tí ò ní dúpẹ́ lọ́wọ́ òòṣà òkè pé ó máa ṣe Elédùmarè alálùbáríkà obìnrin ni ẹ ẹni tá à ń jírí ta fi ń dúpẹ́ fọlọ́run pé ah obìnrin ló dáa tó yìí ẹni tí ò bá mọyì wúrà kò lè mọyì wúrà tó máa fi kú tó bá tà á fún a máa fojú ọlá a máa fi gbolẹ̀ ni Dọ̀tun mọyì ẹ. tírú ẹ̀ yìí bá jẹ́ ẹyọkan lọ́wọ́ èèyàn ó ti tó kíléèyàn wá káàkiri tí ó bá pé méjì kéèyàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wá pé ó ṣe Elédùmarè ọ̀kan lọmọ ní ẹ̀ tó níye lórí ju ẹgbàágbèje ọmọ lọ. èèyàn ò lè fi ọmọ wọ́mọ o èèyàn tó bá fi ọmọ wọ́mọ á lùkàn pa. ẹ eh, but uncle Bayo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ò yé mi. kò lè yí ẹ kò lè yí ẹ toró lè ní dọ̀tún olè olójú kòkòrò wọ̀nbì àwọ̀nbílíkì ṣùrùjọ ẹ̀ torí rọ̀gbọ̀ndàn yẹn ó lè ní èèyàn tá a fẹ́ ṣe lóore tá a fẹ́ ṣe láàánú tá a wá mú ilẹ̀kẹ̀ ẹgbàágbèje ilẹ̀kẹ̀ tá a kó sí lọ́rùn tó wá mú ọrùn yẹn tó kì í bọ́nú ẹjọ́ ta ni o mọ̀ pé oge la fẹ́ ṣe fún ẹ ta ni o mọ̀ mo mọ̀ pé tó bá rò ó dáadáa tó gbé sínú ẹ̀mí á nítumọ̀ wo bíbá ẹ Àfọláṣadé mo ní fẹ́ kó dààmú jìnnà mo dẹ̀ ní fẹ́ kó ronú jìnnà látòní lọ ọjọ́ ìbànújẹ́ ìdídópin. You deserve some accolades. You deserve some assurance. You're a beautiful woman. deserve somebody that will be making you happy all day and night. And I am right here. But she you nǹkan tó yẹ kí n máa bá sọ. no no come on darling see listen eh? everything will be alright I can be there for you okay mm -hmm. just look at me. but díjú ẹ díjú ẹ jẹ́ kí n gbàdúrà fún ẹ. responsible man láti máa ṣe bẹ́ẹ̀ yẹn and I want you to change please I want you to change for good. kò wá change ó máa ó máa ó máa ó máa make sense gan ó máa better ojú táwọn èèyàn kan fi ń wẹ̀ wọ́n tó wọ́n á fi wèèyàn náà it's not it's not proper. That's what one of my last ones lọ tún ohun kan yìí sọ̀rọ̀ tí mo sọ ṣé wọn kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ni so gbogbo nǹkan tí mò ń sọ lọ́ta àrùn sin kò ní ìtumọ̀ sí ẹ létí àmì èmi ni kí n máa sọ̀rọ̀ sápẹ̀rẹ̀ àbí àwọn ìwé ti you know what About to take drop junction drop. oh okay then drop ẹ mẹ́ẹ̀ oh, okay uh, that's a good one. ọ̀rọ̀ mi ti sún ara So ṣùgbọ́n àti money go kó drop mi nísìnyí o lè sọ̀rọ̀ àbí o lè sọ̀rọ̀ jáde you. dọ̀tún ìwọ sorrow. Daddy, jáde lẹ́nu kò sí wàhálà drop mi ọjọ́ tó bá tún dá sọ̀rọ̀ family ẹ̀ call me bastard We mean bastard tí n bá dá i wọ́n èmi èmi èmi sọ̀rọ̀ fún mi kọrin ṣe don't drop me i want to drop i want to drop. i want to just drop you. ilé ẹ bá bàjẹ́ tó bá ń rún kò sí tó kọ́ mi mẹ́ o finish ara ẹ nìyẹn. Ah! má bà mọ́tò mi jẹ́ màá bà mọ́tò ẹ̀ jẹ́ màá bà mọ́tò ẹ̀ jẹ́ torí òkì gbọ́ràn òkì gbọ́ràn o kì í gbọ́rọ̀ abáni fẹ́ ya wọ́n báni dúró ya ni. màá mímí mi lè bẹ́ẹ̀ dúró ẹ̀bùn màá bá ìsọ̀rọ̀ ló fi máa tó máa fi treat ìyàwó ẹ̀ dákì. o dákì tẹ kí ẹ kọ́ mi dákì tẹ ìwọ kọ́ ló bá bá mi tán lẹ́mí jẹ́ ntán lẹ́mí. pẹ̀lú gbogbo bó ṣe ṣe iná. I do whatever I wish. pẹ̀lú bó ṣe bó ṣe ṣe iná ọlọ́mọdé kò padà lose ẹ̀. ọkọ mi ọkọ mi. rubbish mi ò mẹ́tọ́ ránṣẹ́ ìwọ ló bá mi fẹ́ yàwó àbí ìwọ ló fẹ́ bá mi tó lé mi tí mo ṣe tí mo ṣe máa tó lé mi èmi ló yé ìwọ kọ́ ló máa bá mi tó lé mi. nẹ̀sí níbo ni ibi tí bọ̀bọ̀ yìí já mi sí báyìí kí ni gbogbo rádà dá ọ ọmọ bọ́ọ̀ yìí bàjẹ́ gan ṣá ẹ ó já mi síbi tí mi ò mọ̀ báwo mo yẹ fẹ́ délé báyìí sí. mo mú èmi gan pàápàá gan tí tèmi gan ti pọ̀ jù mo mẹ́rin lẹ́rù mo gbé sórí mo mú tèmi mo fà lọ kí n tèmi pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ báyìí iṣẹ́ tó yes i'm the man of the house nǹkan tó bá dẹ̀wù mi ni mo lè ṣe wọ́n rubbish. Ah, what is wrong with me? Eh? Kí ló ń ṣe mí náà? Irú ìwà pálapàla wo ni mo wá ń wò yìí? débi pé ìyàwó mi ò tiẹ̀ wá enjoy mi kò enjoy mi látàárọ̀ dalẹ́ mọ́ what kind of man am I turning into? Báyọ̀ ti bá mi sọ̀rọ̀ ṣé bó yẹ kí n tiẹ̀ gbọ́ kí n tiẹ̀ wò pé okay o oh, this guy ó ń bá mi sọ̀rọ̀ gidi ó kí n gbọ́ what is wrong with me ṣáyé ń ṣe mí ni ṣáyé ń ṣe mí ni eh, I have to change I have to change me. Le continue by because tí bá continue by kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ìyàwó mi. Eh? This is not the kind of love I promised her. I have to change. I have to change. I have to turn a new leaf. I have to change. I have to. I love my wife. ṣe mo ti ṣe Fọláṣadé mo ti sọnù I am back now I'm here now. mi ìmọ̀ tí mo ṣe pàdé mọ̀mọ́ ẹ̀ gàgà rẹ̀ sórí bọ̀bọ̀ tóbi yẹn mi ìmọ̀ tí bọ̀bọ̀ yẹn ṣe ra pàlàwọ̀ ló láì mọ̀ ṣe ló dàbí pé bọ̀bọ̀ yẹn ṣe ló dàbí pé ó ń anything tó bá sọ pé ká ṣe báyìí a máa ṣe tó bá ní pé wọ́n ní pé kí wọ́n tọwọ́ bọ̀ náà ṣe ló má dàbí pé mi náà lọ tọwọ́ bọ̀ náà tóbi was a bad influence in my life baby I'm promising you now that I will never do anything to make you cry again. Shuri, no, we are to be. Baby, I am back now. putting did she for? Baby, I'm sorry for everything. I'm sorry. I'm sorry, and I love you so much. Yeah, I'm ready to be a changed person. I will never maltreat you again. I will never stay away from you again, baby. I love you so much. I'm sorry. <laughs> No, don't cry. Don't cry. Tears of joy, right? No, right? No, don't cry again. Tears of joy. Eh, I know. See, baby, I'm promising you right now, I will never make you cry again. With the promise I put you on continue my moon to moon my machine. Right? Eh, baby, don't worry. You see, now, eh? Mama Bejade, all those places you love, Radisson, a hotel. You want to go on a date with me, right? You want us to go for dinner, right? So we'll go anywhere. Okay, you know I love you, right? You know, right? And I want to promise you again that we will go to my new job, we will be mama ship. You know, mi ò ní club mọ́ mi ò ní mọtí mọ́ mi ò ṣe anything tó jẹ́ pé ó máa jẹ́ kó máa ronú i know mo mọ̀ pé most times má ti jáde i know you think i know i know but from now everything is gonna be okay with you gbogbo anyway tó bá fẹ́ ká lọ máa gbé lọ i'll do everything for you i'm sorry i'm sorry baby i'm sorry. I'm sorry. I'm sorry. sorry. Baby, show me your jam. Hmm. Really good. Mo tí ò tá mi, mo sì ti gbogbo ẹ̀. Ẹ dára, mo jẹun. Tó bá wo mọ̀mọ́ yẹn, wọ́n rí pé ata mo take time mo jẹ́ káta wọnú ẹ̀ dáadáa. gbàdúrà wá ṣe tó wá fọ́nì jù òun gbé mi pẹ̀lú iṣẹ́ tomorrow i'm not going to work ọ̀la yẹn mo ti take time off. so anywhere you want to go just tell me My like gbẹ́rẹ́ dísẹ́ǹfẹ́ lọ ní Èkó hotel ní uh, four point ní anywhere just tell me. I'm taking you out on a date tomorrow. Anyway, just name it. I'll take you there tomorrow. Hmm. <laughs> Yes. Are you okay? Yes, I'm okay. Well, I should admire her. You see, I remember when we go sudden change mi àwọn ló jẹ́ kó tó but I can assure you I'm not going back to my old self okay okay so we're gonna be good that's the promise okay now it hmm? tell me we you just calm down tell me what you're okay we're gonna be fine it's all come on for my life. Dọ́nkú Báyọ̀. Mo dẹ̀ ní mo mọ̀ pé wàá pè mí tó bá rí. Kò kí kí ni kí kí ló dé? Kí n la ni, kí n la, kó ṣe lọ́jọ́. Mo ní fídíò tẹ sẹ́ǹsì mi. Dọ́nkú Báyọ̀ so ẹ̀mí ìgbé gbogbo nǹkan tá à ń ṣe gbogbo eré pátá à ń ṣe gbogbo ẹ̀ pátápátá lẹ̀ ń sè. Màá sí ibẹ̀, màá sí ibẹ̀ torí mi trust ẹ̀, mi trust ẹ̀. Dọ́nkú Báyọ̀ kí ló le tó yìí nà án? mo ti gbọ́ mo ti gbọ́ ẹ. ni màá sá sọ́kọ ẹ ni màá sẹ́ǹdì ẹ̀ sí ọ máa wà ní ìtẹ́jọ́ ti gbọ́ wà á kó ṣe máa ṣàdé wọn wà láwọn ọkùnrin sí ìwọ̀n lọ wọn wà ah. ṣáà jókòó tó ń ṣe o ní kí n jókòó sí ipa ìdí ẹnu. láàárọ̀ anyways i'm ready for work i have something very important to do yeah so mi ò ní pẹ́ dé. o tó dé màá ti bẹ́ẹ̀ ṣe oúnjẹ tó máa ń láì. Hmm. máa try anything sori ibi tí mo lọ yìí mo kàn fún sáré lọkùn kan tó tèbi ẹni èmi ni mo wá pípẹ́ nǹkan tá a jọ máa jẹ lálẹ́ yìí i am cooking whatever we are eating this night. <coughs> Yes, I'm cooking. Okay. okay. I love you. Love you too. I love my girl. <laughs> yeah, I see me. Love I love you, love you, love you. <laughs> Ah, that's my girl. ọmọkùnrin ló dẹ̀ ti change yìí o gbogbo nǹkan tí mò ń fẹ́ ló kò ní ọtí mọ́ ó ti tètè wọlé ó ń kẹ́ fún mi ó ń gbé mi jáde ah! ṣé guilt àṣẹ má ṣe tí mo ṣe yìí ṣé kò ní pa mí báyìí ah! àbí kí n tiẹ̀ jẹ́ ah! kí n tiẹ̀ I'm just confused. Ilé ìjọ mi kúrò ní gbogbo nǹkan tí mo kóra mi sí mi. Eh! Ọmọkùnrin mi ti change gbogbo nǹkan tí mo fẹ́ ló ń ṣe. ọ̀rọ̀ burúkú ló jáde lẹ́nu mi ọ̀rọ̀ títí kejì ògbúdọ̀ bá yín gbọ́ àtìgbà kókè the first one mistake ni ẹ ṣe wá tó fẹ́ repeat the same thing again ẹ ti ẹ bẹ̀rù pé kíyàwó yín má lọ bọ́ sí ẹ wò ẹ má pe nọ́mbà mi mọ́ because the next time tẹ bá pe nọ́mbà mi ẹ mọ̀ pé mi bá yín sọ̀rọ̀ báyìí mo máa so embarrassed níbi pé ẹ má fi lù sílẹ̀ fún mi ni. look at the water, you know, you're feeling it. You love it, right? Because what's it betting yet? And this is the right time for us to do it. tell him. Shuri Gubomo Goba no Kama, she tell him. We are Kamani Nasta, Kamani Kati, Kamani Day. Mama, you know, for me, you machine. But Musoni, but right now, Shuri Bayo. Are you okay? Yes. I've never been better. Okay. Ṣorí tí báwo ṣe wà yẹn, a ó ṣe púpọ̀ nínú láàyè. All the time ni Báyọ̀ máa ń bá mi jà. Ó máa ní mo láti ṣe báyìí. Mo lá mi ò mọ nǹkan náà tó gbà lọ́wọ́ Báyọ̀. Ó lè jà nítorí ẹ̀ láti ẹ̀rí dọ̀la. Ó lè jà nítorí ẹ̀ láti ọ̀la títí the next year. Bayo is such a nice guy. Mi ì reason. Bayo, tó ti ń bá mi sọ̀rọ̀. Ah! Bayo. ó máa ń bá mi máa ń bá mi jà nítorí ẹ̀ tó máa sọ fún pé à ah, no you have to do this o oh, you have to mi ò mọ nǹkan tó mi ò mọ nǹkan tó tó ṣe fún Báyọ̀ kò sí nǹkan náà Báyọ̀ kan máa ń support ẹ̀ at all mi ò mọ nǹkan tó gbà lọ́wọ́ ẹ̀ he's just a nice guy but you know what right now I promise ẹ pé everything is gonna be okay ṣé gbogbo nǹkan tá à ń ṣe yóò continue okay and I love you so much. I love you. I love you.

ta ló gbúlò fún tó ní tọ̀bẹ̀ ọ̀ṣun dúró kí ló ń fi láì lọ. wọ́n ti ní táì tí mi pè yìí kò yẹ kó gbé kọ́ mi n kò ní kó flavour ọ̀sẹ̀ tí mo ní èsì gbogbo ẹ̀ bí kí n wà ẹ̀ fún gbogbo yìí orí burúkú náà wáyé. nísinsìn tó bá ti bí ya ẹ má lò fún un. Hello. Ah, orí ìyá ẹ máa wà lẹ́yìn ẹ̀ o, Ṣadé. Orí ìyá ẹ wà lẹ́yìn ẹ̀ gan-an ṣòrí tí bá ti bá ẹ sọ̀rọ̀ tán tó bá já fóònù bó jẹ́ o máa pe màmá ẹ̀ ni kò máa ṣàdúrà fún mi orí yọ ẹ o èmi lèmi pè é látàwọn tó gbé fóònù tó bá yẹ pé o ò gbé aago yìí the last ring tó fẹ́ ring tí máa fi kọ́ọ̀tì ẹ̀ tí bá fi kọ́ọ̀tì ẹ̀ tó o fi gbé gbogbo nǹkan tá a sì ti lè fi jóná ni máa sá sáfẹ́fẹ́ máa sá sí YouTube àwọn ayé wa máa wò ayé bá bàjẹ́ tán finally. bọ̀ lísìn mi ò ráyè ẹjọ́ rárá tó bá ti di nine o'clock láwọn ọ̀la mo fẹ́ pàdé mi ní adisi mi. ọkùnbáyọ̀ nǹkan tẹ̀ ṣe yóò dáa o mo fẹ́ kí ẹ ro dáadáa o kò dáa kó tẹ̀ ṣe o. mo ní kó má gbòmí lóhùn ó yà ó yà dúró dúró ṣé o máa ṣépè sí i pé ọkọ ò mí sinmi ṣé ò mí ni. Ah gbogbo flavours ti máa ń fún ẹ ti máa ń gbà fún ẹ ti máa ń gbé fún ẹ ti máa ń gbé fún ẹ látẹ̀yìn ṣọba náà rí sí ẹ ó rí sí ẹ adarada ọ̀sì ní gàlù tọba wo tó bá ti di àárọ̀ ọ̀la títà ní ẹ bá kọjá problem yìí o èmi àti ẹ máa ní problem gidi gidi ó gbọ́. to me. What's going on? Kí ló kí of your ló fi bag ṣe. Bébí mi ò wá òkè. <gasps> Olówó kan tí mo ti fẹ́ sọ fún ẹ ti pé bo ẹrú ń bà mí láti sọ fún ẹ. Kí kí ló fi pamọ́ fún mi? Bébí mo ti sọ pé everything máa wà ọ̀rọ̀ láàrin mi Everything is okay. So kí gbogbo sọ̀rọ̀ fipamọ́ bí fẹ́ fi bag Tell me. Everything is not okay ṣé o rántí ìgbà tí ìwà àti ọkù tóbi tẹ máa ń rìn káàkiri tẹ máa ń mọ tí tó kì í wálé wá sùn. ọmọ ti sọ fún ẹ pé mi àti tóbi a lè jọ rìn papọ̀ mọ́ mo ò bá tóbi rìn mọ́ kí ni kó tuntun ṣẹlẹ̀. ẹ mo wá lọ confide nínú okùn báyọ̀ mo ní kó bá mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé mi láì bó ṣe kí n sunlé tó máa ń mutí káàkiri pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ so láti bẹ̀ẹ̀ kókó it wasn't intentional mistake mi o mi tẹ́ mọ̀ bó ṣe ṣẹlẹ̀. Báyọ̀ kí ló ṣẹlẹ̀ láàrin wa àti Báyọ̀ mi understand that. nǹkan kó ṣáà ṣẹlẹ̀ láàrin mi àti wọn aṣáà ní sex papọ̀ aṣáà bára wa sùn bára wa sùn. Bayo, my friend. Wait, you had sex with... With Bayo. Bayo! Trouble. Trouble. Trouble. So, nígbà tí èmi àti wọn ta ní sex yẹn wọ́n wá record wo bá ṣe ṣe wọn wá fi ń blackmail mi mi ì dẹ̀fẹ́ kó send video yẹn sí ẹ mo láti ṣe again. àjọ àjọ ayọ̀ tó fi máa now leave my house no you know what you, you, okay uh, mo máa help ẹ o fẹ́ kúrò nínú ilé mi right o fẹ́ kúrò and i'm gonna help you right now now leave leave my house right now i don't want to see you ivo bayo my own friend now out i said leave my house i don't want to see you i said out yes, I just... you know what. Out! Come here! Come here! Out! Out! I don't want to see you! good guy Action. ọ̀rẹ́ bí Jésù kò sí ló sọ̀rọ̀. Hello, ah, wo ìyàwó yín ni o. what my wife kí ló ṣe ìyàwó mi mi poison poison poison no that's not possible. oh my god where is she right now. I'm coming, please. I'm coming. Ìyàwó The address is in my bọ̀. Okay, okay. Okay, I ṣé, I ṣé, I ṣé. did to Sean How could you do that? Eh? Why tomorrow, máa rò after we nǹkan to ṣẹlẹ̀ di the next thing fún ni pé láti lọ poison Eh? Pẹ̀lọpẹ̀ ọ̀rẹ́ ẹ̀ tó come to your head. Kí ni nǹkan tí yàrá máa sọ ń ba? Tí ò bá wà bẹ̀ nígbà nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ kí ló fìbọn máa Why would you want to leave me? Ṣé o fi mí lẹ̀ ni? Tó bá tiẹ̀ jẹ́ pé mi ni mo fa gbogbo ẹ̀, ó yẹ kó dáríjì mi náà and i'm begging you gbogbo nǹkan tí n bá ṣe fún please forgive me let it go lọ́pẹ́lọpẹ́ ọ̀rẹ́ tó jẹ́ kí n mọ̀ wípé o gbé poison jẹ kí ni nǹkan tábà máa sọ ọ́ sìn please má ṣerú ẹ̀ mọ́ i want you back in the house tari bá ti yá tí doctor bá ti discharge you please come back to the house i want to be with you okay so báwo wà lára ẹ báyìí starting to feel better. So, baby. Baby, jọ torí Ọlọ́run jọ mi fẹ́ kó bínú sí mi. Mo mọ̀ pé mo ti ṣe àwọn nǹkan tó bí ẹnu but I want you to forgive me I'm sorry. ṣe àwọn kankan tó yẹ pé etí etí méjì ò gbọdọ̀ gbọ́ oh please I want you to forgive me I'm really sorry. mo fẹ́ kó jẹ́ ká put gbogbo kinní yẹn ká put it behind us let's just start afresh please forgive me. Oh. ìbẹjà me ìbẹjà i'm not hungry anymore èmi náà dẹ̀ mọ̀ wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kì í ṣe pé bóyá èmi náà ní nǹkan tí mo ṣe nínú ẹ̀ tí gbogbo nǹkan yìí fi ṣẹlẹ̀ tí tèmi náà wà ńbẹ̀ but nǹkan tó dùn mí jù ni wípé even if you're going to get back at me it's not going to be true my friend Báyọ̀ kò ní jẹ́ true Báyọ̀ ló fi máa get back at me and Bayo has to pay for this he has to pay for this ah nǹkan tí báyọ̀ ṣe báyọ̀ ó ó ti dá ó dalẹ̀ ọ̀rẹ́ ó dalẹ̀ ọ̀rẹ́ he has to pay he has to pay he has to pay for this. tún ṣẹlẹ̀ kí lẹ fẹ́. ìlànà ah, mo sọ pé kó wá bá mi bó ló wà látọjọjọ tí mo ti ń pe fóònù ẹ tó gbé fóònù mi ìwọ ò gbé fóònù mi ó yá mo ti rẹ́dí tí mo fẹ́ sẹ́yìn fídíò ẹ̀ sọkọ ẹ̀ máa sẹ́yìn díẹ̀ sínsìnsìn. Mm. so ìtẹ́ ti jẹ́ yẹn kò tí ì tó yín. kí ni mo jẹ. ìtẹ́ yẹn ò tí ì tó yín ẹ ṣe fẹ́ jẹ sí àbí. kí ni kí ni kí ni mo jẹ wá jẹ́ ká ríra jẹ́ ká ríra má sùn mí débi tí màá ti sẹ́yìn fídíò ìsọkọ ẹ̀ jẹ́ ká ríra káwá báyìí má ríra wo yóò bá rí mi ẹ ok níbo ni mo ti máa pàdé yín. ó ṣẹ̀ṣẹ̀ ń ni, rando hotel tó wà lẹ́yìn ọjà ẹ nílùú ibi tá a lò mọ́ tẹ́lẹ̀ torí new place mo fe ká lò. why ni hotel ibi tá a lò tẹ́lẹ̀ nǹkan. mo ṣe fẹ́ nǹkan mi nìyẹn bí mo ṣe fẹ́ nìyẹn ibi má dẹ̀ wọ́n ni màá gbé ẹ lọ. ok ok um, màá wá bá yín bí táìmù o. Ah, jẹ́ kó jẹ́ rọ̀lẹ́ jẹ́ kó jẹ́ rọ̀lẹ́ Ramidi wà lọ́nà. ìrọ̀lẹ́ ìwà òkè màá rí yín. bí ọmọdé àṣírí Fọláṣadé dáre. Honey, come on now. Don't tell me to come on. Don't tell me to come on. Why are you telling me to come on? else Why? Is everything alright? If everything is alright, then we are go soon now. Uh, look, stop thinking. Everything is gonna be okay no matter what. I promise you that. You know I love you. You know that, right? Mm -hmm. Then come to daddy. Come here. broken heart. I will make sure all is well with you. Akuna Matata, don't worry for the rest of your life. I will heal your wound, I'll bring back your joy. eu vou ver